àmójúbà gbogbo wa àmójúbà ayé pátá ọlọ́run ní wọlé wẹ́rẹ́ àti múrin àyànjú ọpẹ́ ló tọ́ lápá àlàfo púpọ̀ ọdún láyé. a máa kó àmójúbà gbogbo wa gbogbo wa a kó àmójúbà gbogbo wa múmìnì múmìnà ayé pátá ọdún ilé àti tùwọlé wẹ́rẹ́ ká má yàn láyànjú ọpẹ́ ló tọ́ èmi á ṣe é púpọ̀ ọdún láyé. ولله الحمد ولله الحمد سبحان الله هذا هو الله أكبر الله أكبر الله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 إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى فنيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنب الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر الله الله لمن حمدا ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تصلى نارا حامية تسقى من عين آنية من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مشفوفة والزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلع وإلى السماء كيف رفع وإلى الجبال كيف نصب وإلى الأرض كيف سطها فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ẹ jẹ́ kí gbogbo wa jókòó sí àyè wa kí a. àtàfùtù an idraki harakatu layli wan nahar. àtòru àtọ̀sán kò sí ìtọ́sẹ̀ yìn ọlọ́run nínú ẹ̀. wàlá rabbuna wa ọlọ́run lọ́ba tí ń fìyàn sípò tó bá sì wọ́n á sì tún yọ̀yàn nípò. Allahu akbar. ọlọ́run lọ́ba tí tó tóbi jù. la yusalu amma yaf'alu wa huwa fa'alun lima yurid. gbogbo tọ́lọ́ bá ṣe kò sẹ́ni tó tó bẹ̀ tó tó kú èrè ọlọ́run torí pé ohun tó bá òun ní í ṣe. nahmaduhu ala asbara alayna minal alay. a dúpẹ́ fún ọlọ́run lórí àwọn oore tó ṣe fún wa ó fún wa lójú à wàmánáháná mínálẹ àtọ. a tún dúpẹ́ fọlọ́run lórí oore tó ṣe fún wa oore owó ni oore ọmọ ni oore àrísìkí ni lílọ bíbọ̀ ni a dúpẹ́. amarana ala ardihi lina abudahu. ọlọ́run abẹ́ sọ́mọ ẹ̀ náà láwa àti oníkálukú wa tá ti ń gbọ́ràn sí lẹ́nu tá a àṣẹ rẹ̀. ya umatali islam. gbogbo àwa mùsùlùmí. ala yawmu ìdùn mubarak. ọjọ́ ọdún ọjọ́ àlùbáríkà lọ́jọ́ òní yìí jẹ́. fi inú hi sunnata habibina muhammad. محمد الكريم صلى الله عليه وسلم. irú ọjọ́ ní iná là ń yẹ ojú ọ̀nà bàbá ńlá wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. wa sunnata abina ibrahim alayhi salam. eléyìí náà sunna ànábì náà òun náà dágbélé ó gbà lọ́wọ́ bàbá ńlá rẹ̀ tí ń ṣe ànábìwá Ibrahim ni. hina ra'a anna umira bi dhabahi ibnihi Ismail alayhi masalam. nígbà tí ànábì Ibrahim tí ó rí lójú omi pé òun mú Ismail ọmọ ẹ̀ òun dúnbú ẹ̀. fàtọ́ àràbà. ó wá tẹ̀lé àṣẹ olúwa rẹ̀. ṣé ká gbà láfíà láàyè láàrin wa láàrin àwọn aládùúgbò wa. asalaamu baynakum wa bayna ikhwanikum wa asdiqaikum. ẹ jẹ́ ká gbà láfíà láàyè láàrin wa láàrin àwọn ọmọ ẹbí wa láàrin àwọn ọ̀rẹ́ wa wà. ìjọba wá rí èèyàn kan tó fẹ́ ṣe kọ̀ǹkọ̀ sí àbí tó fẹ́ fa wàhálà ẹ sọ fún ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀. tọ́sùlù ńlá ọdún mọ̀rọ̀ sẹ́lẹ̀. ìwà àkàlẹ̀jọ wà àlùjọ náà onídẹ̀ẹ́ àpapọ̀. tó akbar. ọlọ́run lọ́ba tó tóbi jù. adada máa ń lábà. ní òǹkà gbogbo àwọn tí wọ́n ṣe làbẹ́ríkà. wàtọ́ fọlùbẹ́yìí tọwọ́ sáà. ní òǹkà gbogbo àwọn tí ń ka àwọn èèyàn tó wà níbẹ̀. àjínnihim wa malakihim. Lọ ka àwọn àlùjọ̀nú lọ ka àwọn màlẹ́kà tó wà níbẹ̀. wà á ma alimta min ghayrihim. kódà ló ka àwọn ẹ̀dá tó tún dátà náà wà ní àràfá tó yẹ kí àwọn ò mọ̀ Ibadallah. Gbogbo ẹ̀yin ẹrúsí Ọlọ́run. Eidul Adha. Ọdún Iléyá. Eidul Mubarak. Ọdún àlùbáríkà ni o. Aksara barakatan alayhim minna. Kódà kò sí ọjọ́ tó tún ní ìbùkún tó tó irú ọjọ́ yìí tí ń fa ìbùkún sínú gbèsè ayé yẹn lọ́jọ́ yìí. Wa inna min afdal ma yaqumu bil insanul muslim. Ká máa gbólóhùn tóbi nínú ẹ̀. Wa tahmid. Ká máa yin Ọlọ́run nínú ẹ̀. Wa tahlil. Ká máa ṣe la ilaha illallah nínú ẹ̀. Wa du'a. Kódà ká máa fi àdúrà ṣiṣẹ́ ká má wa sílẹ̀. ya ummatal islam. gbogbo àwa mùsùlùmí. la tansa fi du'aikum al umara awaru asa. gbogbo àdúrà tá a bá ń ṣe nínú ọjọ́ òní ẹ má jẹ́ ká gbàgbé gbogbo àwọn aláṣẹ wa àti gbogbo àwọn olórí wa ní gbogbo àgbègbè àti ní gbogbo ibi tí wọ́n wà. fa inna fi najaihim islaha amrikom. torí pé àdúrà tá a ní ká ṣe kí wọ́n láṣẹ yọrí dáadáa nínú kí wọ́n láṣẹ àṣeyọrí dáadáa òun ni yóò jẹ́ kí àwa náà kí ayé قولوا اللهم بارك نيجيريا God bless Nigeria. قولوا بارك في نيجيريا. God bless Nigeria. اللهم بارك نيجيريا. God bless Nigeria. فليس لكم سواها من من بلد. kò sí ìlú mi tí wọ́n bí wa sí kò sí ìlú mi tá a lè claim Nàìjíríà ni. fíhá wòlédí tún. ibẹ̀ ni wọ́n ti bí wa sí. wà fíhá nàṣà tún. ibẹ̀ ládàgbà sí. wọ́n àlẹ́ tòrò bá ti ẹ̀ tàmṣú náà wọ́n tọ̀ sáà o. ó orí orí ilẹ̀ bẹ̀ ibẹ̀ láti ń jẹ láti ń mú láti ń ṣe gbogbo tá à ń ṣe. wà mí sì máa rí ẹtọ́ kúló. oúnjẹ bẹ̀ òun la jẹ. wà mí mi ya iya tọrọ wò. omi nàìjíríà lámù. wà á yà lọ́ndọ̀nù kún wá ní òyọ́ kòkó. òun ni lọ́nd bẹ́ẹ̀ náà sì lòun ní New York gbogbo wa tí wọ́n bá lè wá ní tí wọ́n jẹ́ wọ London àbí tí wọ́n lè wá ní New York ilẹ̀ tí wọ́n ti bí wa kò ní ilẹ̀ tí wọ́n ti bí wa kò ní lé wa kú o. wàásù wìláyàtà náà wìláyàtà Ògùn. ìpín ẹkùn tá a wà nú ẹ̀yẹ olúwa mọ́ṣẹ́ ìmọ̀ wá lọ́wọ́ bẹ́ẹ̀. lọ́wọ́ lè yà á prince dàpọ̀ abíọ́dún. gómìnà wa dàpọ̀ abíọ́dún olúwa bá wa kún wọn lọ́wọ́. Allahumma barik kìbìlà ẹ̀dà gbàgùrà. olúwa ilẹ̀ gbàgùrà olúwa mọ́ṣẹ́ ló wa tó pọ̀ sí bẹ́ẹ̀. wakfir malka arahil a dr abdulsabu babajide bakri. bàbá wa àgùnrán tí wọ́n ṣe ìgbésẹ̀ tí wọ́n ti lọ olúwa mọ́ṣẹ́ ìbọn wa kí wọ́n. sọlá máa na fìlàmì máa bì. wọ́n àjọ kírun níbí yìí ní iléyà tó kọjá ni. ọkọ̀dùbáyìí náà bẹ́yìn náà fi Eid al-Fitri irun ìtúnu àwẹ̀ tí a kí àjọ kí ni. wàkọ̀dọ̀kọ̀ dara rahman anya kuna lè yàwó mọ́mọ́ fúdà. àmọ́ kádàrá ọlọ́run sọ pé lọ́dún yìí iléyà ọdún yìí àníjọ kírun yẹn. alahuma ya mumita arwa. ọba tí ń pa gbogbo ẹ̀mí. alahuma fakfirila warhamuhu. olùwàmáṣẹ́ ìbáwá foríjì wọn máṣẹ́ ìbáwá kẹ́ wọn. wàásù bìládà gbàgbọ́ra. ìlú bá arákùnrin olúwa kúwálé olúwa ràn wá lọ́wọ́. Allahumma thabbital athabbit aqdamana ala khairi was sadadi. olúwa má jẹ́ ó mì má jẹ́ ó yẹ̀ olúwa má jẹ́ ó bàjẹ́. Allahumma kuma wuzara ilmaliki. olúwa gbogbo àwọn tí gbogbo àwọn tí wọ́n mójútó. wọ́n jẹ́ ọ̀tọ̀kùlú nínú ìlú. gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlú nínú ìlú. aláwọ̀ erin. aláwọ̀ erin. àti ọ̀nàdẹ́bù Miki Kasim. Miki Kasim. àgbà musalu hàn. gbogbo irú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àyíde hàn. olúwa bá wa kún wọn lọ́wọ́. wà kó máa hàn. olúwa bá wà pẹ̀lú wọn. wàlẹ̀ àtàkùdù làánù hàn. olúwa má olúwa má dà wọn dára wọn. allahumma la tumallik alayna illa muslima بلاد بقرا وانصر المسلمين فيها اجكاسي امين واخذل الشرك والمشركين اجكاسي امين اللهم بدل المشركين اللهم بدل المشركين يا مسلمين اجكاسي امين وخذل معانديها اجكاسي امين اللهم فانزع من المشركين القوة والسلطنة اجكاسي امين حتى يكون بلاد بقرا بلاد الإسلام والعلم والإيمان. اجكاسي امين bọ́dúnrì. sọlá máa na ayíǹda lẹ́fẹ́ tètè. àjọ kí irun ọdún ìtùnú àwẹ̀ ní. sọ̀rọ̀ àbàdàkùn màlìyà o. àwọn náà kádàgà ọlọ́run ti ní bá a sọ̀rọ̀ lọ́wọ́. ó lọ fẹsẹ̀ bá a kẹ́ wọn. aláwọ̀ kọ́ máa lè ìmáàmù ọmọ ẹ̀ pọ̀fẹ́sọ̀ Kamalu dín. bàbá wa ìmáàmù gbogbo olùwẹ̀ bàbá wa pọfẹsọ kamali dín balógun. èyí tó kò fi yá bá wá ìyá bá ní. olúwa àti àlọ́ wa olúwa ti ní kó dáa bíbọ̀ wọn olúwa má jẹ́ ó bàjẹ́. yàrá antum bi khairi salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Ọlálẹ̀ tí mo jẹ́ jagunmọ́lù mùsùlùmí gbogbo ilẹ̀ ìgbà bákan náà mo tún jẹ́ aláwẹ̀rẹ̀ náà ni ṣe bọ́bàdúrà gbogbo gbàdúrà èmi sì ní gbogbo balẹ̀gbìnrin gbàdúrà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan tó gbé alápàdúpẹ́ ní ọlọ́run nípa ìgbésí ayé bàbá wa àti wájà babájídé gbàdúrà a lè gbàgbé ẹ̀ ọdún mẹ́ta bí ọgbọ̀n ọdún ni ọlọ́dún mẹ́ta àbọ̀ ọ̀ mẹ́ta àbọ̀ yẹn bí ìgbàdé ọlọ́dún ọdún ni tí wọ́n bá wo àwọn nǹkan tí wọ́n ṣe nínú ìgbàgbéra bí nǹkan mèremère tó jẹ́ pé èèyàn kò pọ́sibù láàrin ọdún mẹ́ta yẹn nítorí pé ninety nine tó máa bí gba ìjọba yẹn kò sí tó ń jẹ́ unity kọ́ ṣe ló mú unity yẹn wọ́n dá padà láàrin ọmọdé àtàgbà àtọ́kùnrin àtọ́kùnrin àtàwọn olóyè ní ògbọ́n tí ẹ ìwọ ògbọ́n tèmi tó wà láàrin gbogbo àwọn olóyè gbogbo ẹ pátápátá òun ni wọ́n yọjú tó àjẹ̀dúpẹ́ bùgbésí ayé wọn ẹ ṣe púpọ̀. àlefa Ismail Abubakar lákẹ́ ogun owó ìmọ̀mù mùsùlùmí gbogbo ìlú Ìkẹyẹ tó jẹ́ kádìmù ìsìlámù ìlú Ẹ̀gbá Àgbọ̀rá ohun tí à ń ṣe lénìí ni ọdún iléyà bí a ṣe mọ̀ sí ní èdè Yorùbá lábá ń pè ní idul adha ọdún tá a máa pa ẹran gẹ́gẹ́ bá a ṣe bá nínú àkọọ́lẹ̀ inú ẹ̀sìn ní ọ̀dọ̀ àbá ńlá wa ànábì wa Ibrahim alayhi salam tí òjíṣẹ́ náà Muhammad wa gbà lé wa lọ́wọ́ iléyà tá a wí ìdùnnú ló mú wa wọ́n ìpìlẹ̀ rẹ̀ ò bá dùnnú wa ìsìn Ọlọ́run ni Ọlọ́run bá fún ààrẹ fi wá sọ́nà Kùránì pé látàná lùmí kún lùmí òmùmọ́ wà ládìmọ́ ẹ̀jẹ̀ ẹran yẹn kọ́ ló ń fẹ́ lò irun ẹ̀ kọ́ ló ń fẹ́ lò awọ ẹ̀ kọ́ ló ń fẹ́ lò láàkín tẹ̀ pọ̀ wá báyà mbe tẹ́ ile pa ẹran yẹn ló ń fẹ́ lò ń ni ọdún iléyà ọ̀hún la wá kírun ẹ̀ ní ìlú Ẹ̀gbá Àgbòrá tí à ń pè ní Gbàgbòrá ní ìdíwọ́ aláwọ̀ báyìí hajj la. bàbá tí wọ́n kírun fún wa tí wọ́n délé fún wa náà ni bàbá fásitì pẹ̀lú ẹ̀gbàgbọ́ra am lápapọ̀ adélàtì sheikh daoud toriola àwọn ni wọ́n kírun yìí náà fún ní ọdún yìí kọ́lọ́ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ayé sàwọn àlekún wa tó dáàbò àkàtà. So when we are talking about the Eid, we are talking about the importance of this Eid. First of all, there are a series of lessons that we want us to drive to gain from this Eid. We are not just celebrating Eid without even stick with the knowledge or with the, uh, say, with the lessons that we need to understand, we need to derive from Eid. First of all, when we are celebrating like this, we have to trace back the history of this Eid. This what? It is the history of Prophet Ibrahim alayhi salatu we can see that the Prophet Ibrahim والسلام, is submitted in totality to the will of Almighty Allah. When Almighty Allah commanded him to slaughter his son, he never hesitated. He has to abide by the law. So, in the light of this, what has happened to be the, the, the, the result of what he did by submit himself for the will of Almighty Allah. Almighty Allah gave him ram. Instead of slaughtering his son, he slaughtered the ram. So that is to show us that we as human beings, we as a Muslim, we need to submit ourselves in totality to the will of Almighty Allah, to the commandment of Almighty Allah. That one is very, very crucial and very, very important in the life of Muslim. The second point is that Eid is whereby different people came to meet themselves and say salamu alaikum to each and every one of us. Even though we, don't, we may not even know ourselves. That is to show that when we say Eid, we need to, you know, to try as much as possible to disseminate what they call the peace. mo kí wa kú ewu ọdún a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé irú ọdún eléyìí làwa máa rí a ní rí bànújẹ́ n kò ní ṣe wá kò ní ṣe àwọn ọmọ fún wa kò ní ṣe bí kò ní ṣe ara gbogbo ìkólọ́wà tó ti lọ lúwa dá padà fún wa àánú awáwarí àní dáàmú àní fàìsọ̀lùgbà ọdún iléyá yìí a máa máa fi yan ọdún ní gbogbo ìgbà ni wàhálà ìdààmú kò ní dé bá kò ní dé bá gbogbo ilé wa mo wá kí wa púpọ̀ púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìṣítí fún àwa abiyamọ nínú ilé àwọn ọkọ wa láti mójútó àwọn ọmọ wa láti má sọ pé ṣe bí òkàn mi báwo nínú ilé ọkọ mi ṣe jẹ́ ẹ jẹ́ ká tọ́jú ọkọ wa ká sì tọ́jú àwọn ọmọ wa ká sì tọ́jú àwọn ará wa náà kí a má jẹ́ kí ìdílé kó bàjẹ́ látọwọ́ wa kọ́lọ́n kó ṣàánú fún wa gbogbo ìgbàkigbà tá a bá máa kúrò nínú ilé wa ká máa mójútó ibẹ̀ ká tó jáde ká máa kàn sọ pé kò kàn mí bí tó bá wù mí kọ́ mọ̀ mí lọ bí tó bá wù mí kọ́ kọ́ mi kó lọ irú ẹ̀ kò dáa rárá bójú wálé nítorí àti tọ́jú àwọn ọmọ wa nǹkan ò ní ṣe wá kò ní ṣe ọmọ wa irú ọdún eléyìí náà máa ṣe àníṣe inú ìbànújẹ́ àránṣẹ́ àránṣẹ́ Ọlọ́run máa ṣe fún wa kú àmójúbà gbogbo wa múmìnì múmìnà ayé pátá ọdún ilé àtún ti wọlé wẹ́rẹ́ kámọ̀yọ̀ láyọ̀ ju ọpẹ́ ló tọ́ kẹ́mi ó ṣe púpọ̀ ọdún láyé. a kú àmójúbà gbogbo wa kú àmójúbà ayé pátá àti múmìnì àti múmìnà láyọ̀ ju ọpẹ́ ló tọ́ látàlá tó. a máa kú àmójúbà gbogbo wa gbogbo wa.